أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم alhamdulilayi rabbil alamin suma salatu wa salam ala rasulillahi wa baad a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ̀lẹ́kùn kí àti ìgẹ̀ fún asọ́jà lánàlúwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run ọlọ́lọ́run kọ́ máa bá ànábì àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tá ń tẹ́lẹ̀ jùpọ̀nà tánàbí wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí di ọjọ́ ìgbédàlẹ̀ kìyàmà a tún kí nílé ikú àkó àmójúbà ètò wa dáwàtúlẹ̀ hákì èyí tí máa ń wá sí etí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa nínú oṣù Ramadan nídàjí báyìí bá ń sẹ́ni máa jẹ sààrì ní òru tòní ká tún máa gbọ́ àwọn ọ̀sáàsù wa kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ ní àná wọ́n bá ní tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọjọ́ bíi ànábì èyí tí àwọn èèyàn máa ń ṣe ayẹyẹ rẹ̀ sára ẹ̀sìn lọ́wọ́ wọ́n ti jẹ́ kó yá pé kì í ṣe ara ẹ̀sìn pé àwọn ẹni bí àwọn ọ̀tẹ́sìn òun wọ́n mú nǹkan yìí wá bóòlù yóò ṣe wá máa ṣe ń tọ́sẹ̀ ẹ̀sìn mú wá kọ́lọ́ ń kó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ká yìí yé dáadáa oríṣiríṣi ìpè láti wá gbà wọlé ọ̀pọ̀ gan ara wọn tí wọ́n ṣàdúrà lóríṣiríṣi pé kọ́nà nǹkan bá ní kọ́ àwọn sàásù wa lọ́wọ́ ara wọn tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí ó bá wọn ní ẹ̀já fù ú tó jẹ́ wípé ibi tó ti bá wọn lágbára díẹ̀ tẹ́ni ah, n táwọn ti ń ṣe é bọ̀ láti yejọ́ ẹ̀ kẹ́ni kọ́kàn wá sọ wípé kò dáa eléyìí ni wọ́n á mú àwọn oríṣiríṣi ìbéèrè wá wípé ẹ dákun ẹ bá ní tàn sí àwọn ẹni bí ló tiẹ̀ mú nǹkan ìwà ń tòótọ́ ṣùgbọ́n àwọn bàbá wa kan ṣe tó yẹ pé àwọn fi wojú rí ọlọ́run ni sọ́wọ́ pa ni bí ló wá ni òfin jára ẹ̀sìn ni eléyìí náà ni yóò tún jẹ́ pé apá kejì ọ̀rọ̀ múlídì àwọn ìsásù wa wọn ó tó bá ní tàmílẹ̀ sí kọ́ má bàa di pé àwo olù gbogbo àwa tá à ń gbọ́ wa lóru òní a tún wá lọ wà nínú gbèkun mólúdì kọ́nà balikọ́lá kọ́ yọ àwa tá a ti kó bẹ́ẹ̀ kọ́ yọ wá kó bẹ́ẹ̀ kọ́nà kọ́ wọlé àjọkànṣe rẹ̀ kọ́ wọlé agbóhùn láhìláhìlá fálíyàtàfàdàlẹ̀. الحمد لله الذي لولاه ما اهتدينا ولا صلينا ولا صمنا والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكون فرما بعضو سيا مسلمي الحمد لله لكم كيلو أتجاري فنبي صلى الله عليه وسلم فإن ترى مرات بما جاك يفهم بوا أنفاي سكو بي الله سبحانه وتعالى أتمي أتين kódà kó jẹ́ atán sórí ìyọnú أمبرو بو àná àǹbọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ ọjọ́ bíi ànábì tí àwọn ẹni tí wọ́n dàdàdà parọ́ rẹ̀ sínú ẹ̀sìn a sì sọ gbogbo ọgbọ́n àtètè tí wọ́n lò tí kìíní yìí fi padà wá di wípé ọgbàlégbòko ń gbé pé àwọn ni wọ́n jẹ gàba lórí mísọ̀rọ̀ ńgbà náà àti gbogbo àwọn ète tí wọ́n lò fáwọn aráàlú àti ìjẹnipa ṣùgbọ́n ní ẹ̀nì insha Allah ta'ala ìbàdá pípọ̀ káyànnà náà àwọn ìrújú ṣubuhati táwọn tí ń ṣe mọ́lúdì tí ń kó sí káyànnà rẹ̀ ká sì ṣàlàyé ẹ̀ fínífíní ká sì mú ẹ̀rí wá ká sì clear ẹ̀rí wọn yípadà wípé ẹ̀rí ń tẹ́ fẹ́ fi ṣẹ̀rí mọ́lúdì kìí ṣe ẹ̀rí àkọ́kọ́ àti jóye wa wípé lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta tani sàlám tó ti ṣe hijirọ́ wá síbo wá sí Madina tó kú Mákà sí Madina lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́tọ̀ ọdún ó lé méjì òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wà dákínní ilẹ̀ tá a bá wò sígbà tó ń sí ọlọ́run papòdà ọjọ́ ọgọ́rùn-ún mẹ́ta lẹ́yìn gbàtà sàmì ti papòdà àti àádọ́ta ọdún ó lé méjì torí a yọ ọdún mẹ́wàá tánà bí ìlú Madina tá a bá ti yọ kó mbẹ ní tí ó fún wa nìyẹn. báyìí insha allah ẹ jẹ́ àwa tètè taratara lọ síbi àwọn ìrújú tí ń bẹ fún àwọn tí ń ṣe mọ́lúdì àti láti wá máa ṣàlàyé àwọn ìrújú fún wa pé ń tẹ́ fẹ́ fi ṣẹ̀rí ẹ̀rí nílé yín lórí kèé fún yín o asubuhatul ula àkọ́kọ́ àrùjú wọn afásayù ti ń sọ wípé wọ́n bi imaamu abulfadil ahmed ibn hajar alaskolani léèrè anil maulud afáwádàn wípé ìpìlẹ̀ mauludi asulum amril maulid bidia afa ní ìpìlẹ̀ kéèyàn ọmọ péyàn sọjọ́ bí ansa salam àdàdà nù ẹ̀sìn ni lamtun kọ́l an ahadi minasrafi sọ́ọ̀lì minal kuruni thalatha àgbọ̀látọ̀dọ̀ ẹnì kankan nínú àwọn tí wọn bá nàbí sàsàmù ló gbà àti ẹni tí wọn gba ìmọ̀nà dúró àwọn eléyìí àti ẹni tó gba ìmọ̀nà dúró àwọn eléyìí àbá ń tòótọ́ wàlàkínà ṣùgbọ́n tá a bá fojú wo mọ́lúdì náà má àdáálì pẹ̀lú pé àdàdálẹ̀ ni kọ̀dìṣítàmà láti àlámà hásínà kọ́dà ó ti àwọn dáadáa pọ̀ ń bẹ́ẹ̀ àwọn dáadáa pọ̀ ń bẹ́ẹ̀ tá a bá wo àwọn dáadáa tí ń pọ̀ ń bẹ́ẹ̀ yìí náà gan a rí ẹ̀rí mú wá fún un ó ní ebo ti wánú àdìtí mọ bukhari ti mọ muslim gbá wa ipe anusalasalam kọdùmẹlì madina anabi wa madina fáwọn jẹdàlì yahuda yasumuna yawma ashura ó wá báwọn yahudi tí ń gbà wẹjọ aṣura fasa alahum fakọọlu anabi wa bẹ̀rẹ̀ pé kí ló tẹ ń gbàwẹ̀ lónìí wọn wá dáhùn pé wúwa yawmun agrọkọlọwù fi fìràwọnà ọjọ́ tí Ọlọ́run ọba tẹ fírọnà àtàwọn èèyàn rẹ̀ rí sínú omi nìyẹn wọn lè ja musa tó sì na anabi musa fananu na sùnmù àwọn gbàwẹ̀ ọjọ́ òní torí kíni shukran lillahi ta'ala àfi dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ní kílẹ̀ fẹ́ fàgọ́ nbẹ̀lẹ́ níbi àdìsẹ́ mú wàfà àfọ̀nìtàn yustafadu minhu fílù ṣukuri láì tààlà alamọ́mọ́n nàbìhí fi yawmin mu'ayyanin min isda'i ni'matin awdafi nakumatin wọ́n ní eléyìí jẹ́ ẹ̀rí tán lérò ń tà wọn wípé bọ́lọ̀ ń bá bá sàánú èèyàn jọkẹ́ èèyàn lè mú ọjọ́ yìí téèyàn ọ máa sọ ní ọjọ́ bóyá ìdùnnú lọ́mú wájọ́ náà ni o ìbàjẹ́ lọ́bàyàn mú lọ ni o irú ọjọ́ yìí ti tó lọ́jọ́ téèyàn ó mú ní ọjọ́ ayẹyẹ wọ́n ní tẹ́ ẹ bá wá wo tá a bá wá wo mọ́wúlídìí dáadáa ń tiẹ̀ á wípé n kí mọ́wúlídìí ọ̀dà lọ́dọ̀ títí tàwọn o òun ni wípé táwọn èèyàn ìbá ń gbarú àwẹ̀ yìí ọjọ́ tí wọ́n wá bí ànábì sí ọ̀wà dáa jọjọ́ tọ́lọ́ ń tẹ fíráúnẹ́rì lọ fànàbí Mùsá tá a bá wo ọ̀rọ̀ yìí dáadáa a dáhùn lórí rẹ̀ láì mọ iye ọ̀nà ṣùgbọ́n àṣàrẹ́ máa jẹ́ pété àkọ́kọ́ Ibn Hajar rahimahullah àáfà ìgangan fúnra rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n táfà ń wí ni sarraha fi bidayati jawabi anna asla amalil mawlid bid'atun níbẹ̀rẹ̀ gangan ó ní hàn ní ta bá wo ọjọ́ bíi ànàbí àdàdálẹ̀ nínú ẹ̀sìn àbálọ́dún àtọ́ lọ ṣáájú wa nínú àwọn tí wọ́n gbé àwọn àsìkò tó dáa jù àwọn sẹ́ńtì tó dáa jù tó ń sàn sí kí ni o tó sọ yìí eléyìí gan ti kọ́kọ́ tó fún alẹ́ rì láti bí àfi sọ wípé kò sí ti ń jẹ́ kínní inú ẹ̀sìn ẹ̀ dákun torí ọlọ́run nítorí pé láwùká ànàfọ́ ìran ká dáadáa ni orin ni làṣàbákọ́nà ìlẹ́yìí sọ̀hábà wà tàbíùn àwọn sàbẹ́ ìbá ti gbá wájú wa ṣe àwọn tí wọ́n bá sàbẹ́ náà padà wọn ìbá ti kí ni o ìbá ti gbá wájú wa ṣe wà ìmọ̀tòlè húdà àti àwọn àfa ẹ̀sìn àwọn àfa ọ̀nà àmà àwọn tó tó wá lẹ́yìn àwọn eléyìí àbàbà lọ́wọ́ wọn tá a bá tún wò lọ́nà kejì náà gan náà padà tá a bá wo ọ̀rọ̀ anṣúrọ̀ tí àfa àfẹ́ máa fi sẹ̀rí lórí ọ̀rọ̀ yìí kò sí nǹkan tó jọmọ́rọ̀ aṣúrọ̀ pẹ̀lú ọ̀rọ̀ mọ́lúdì kò tiẹ̀ bára wọn mu lọ́nà kankan mistake ńlá tó ga òun lélẹ́yìn nítorí pé àwọn tí ń ṣáájú àfa ibùnà hajari gan lọ nínú àwọn mímà kò sí kan nù wọn tó túmọ̀ aṣúrọ̀ padà pé tíyàn bá gbọ́ yé dáadáa o èèyàn lè tibẹ̀ fa mọ́lúdì yọ kítún lè ta àtúlẹ̀ fàyọ́ ńbẹ̀ anabi sọ̀rọ̀ àṣàlám sọ́ọ́mà yọ́mà aṣúrọ̀ anabi gba aṣúrọ̀ fàálàhù wàrọ̀ gọ́bàfì anabi ṣe kọ́dà ó tún ṣe ní lójúlọ́yìn pé ká máa gba àwọ̀ yẹ tó ń ti bẹ́ẹ̀ bìkìláfìlì tìfálìbì màwùlídì kò fẹ́nu rẹ̀ sọ ni lọ́nà kejì àfàṣàyútí ní àwọn ti ẹ̀ tó ronú ronú àwọn bá tó bọ́ sínú hadithu anasi tí ìmáàmù bayhaki gbà wá wípé akọrọ sàrásálàm ananibi sàrásálàm akọ anafsi ìbàdàn nùbúwà wípé sàrásálàm ọpẹran súnnara rẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá ti gbé dìde lójíṣẹ́ tá a bá wo hadithu ìdáadáa àkọ́kọ́ ná nínú tàn ìtàn fi ìdí ẹ̀ múlẹ̀ wípé abdulmutalib ọpẹran súnà ó ń ṣe ọlọ́wọ́n ba sọ̀rọ̀ wàá tún lọ́wọ́ sàràmàlẹ́ ó sì pààyàn wá jẹ́ ládùjọ́ keje tí wọ́n bí àmì sàrásálàm tá a bá wá wo eléyìí pé ìwà àjànàbí ò tún tún ẹran súnà ara rẹ̀ pa padà a jẹ́ pé ó tún ọjọ́ bí ó tún súnà ara rẹ̀ ṣe nìyẹn eléyìí kéétì ẹ̀ sí ọ̀rọ̀ tó mu rárá kí lè rí wa nítorí pé à ń pe ẹnìkan ní Abdullah ibn Muharrar ń bẹ́nu rìwáyà yìí dọ̀yìn fún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àsọ̀npa pé kèé sẹ́ni tí ẹ máa bá ń bi àdìsí tí ẹ máa ń gba àdìsí lẹ́nu rẹ̀ à ń kọ̀tàdà kọ̀tàdà náà mọ̀dá lísù ni Anas Malik a yìí kọ̀ọ̀kọ́ fẹsẹ̀ múlẹ̀ lórí tẹ́ ẹ bá tiẹ̀ wà ẹ àti ma ẹ sọ wípé ma kí lọ́jọ́ pé ànábì rẹ̀ níbi wípé ó ń ọjọ́ bì ọ̀dà náà yìí á wà bí pé ọdún wo sẹ́ẹ̀kan ní sẹ́ẹ̀mejì ìdí sì ń bẹnu ọ̀rọ̀ tẹ̀sán náà ni pé ọ̀pẹ̀dà súnẹ̀ ajẹ́pẹ́ká pé mọ́lúrì lọ́fẹ́ fi máa ṣe ni ọdọọdún láti gbà títí ń pa nìbà máa pátí ẹ̀ jáde láyé kò tún sẹ́ẹ̀rì ń bí eléyìí ẹjẹ́ àrùn taratara lọ síbi ìrújú mi tìyàn tún ní ìrújú mi tìyàn tún ní lórí àlámẹ́rin ó ní ọ̀rọ̀ táà fàṣàyù tuntun sọ bákan náà ó lóun tún rí èèmọ wọn ní èèmọ wọlé tún rí ó nínú tí àti àfa hafiz shamsuddin ibnu jazari tó ṣe tí ń pè ní urufu ta'arif bil mawdu sharif maana sọhu nasu rẹ ni wípé ó ní abu lahabi bada mauti finnaum lẹ́yìn ìgbà tí ó ti kú wọ́n wá lálàrí lójú oorun wọ́n wá ń bi léèrè wípé bóun ló ṣe wà sí ọwọ́ ni a inú náà ló ń wá o illa annahu yukhaffafu anni kulla laylati ithnain gbogbo òru monday monday lọ́lọ́mọ máa sọ pé kí wọ́n ra dá ìyà dúró fún mi díẹ̀ torí kìsì ni wọ́n tún wá máa sìrá fún wípé wà á máa sùn bayna isba'i máa ń bìkọ́dìrì hada wà á ṣàròlẹ̀ rọ́ọ̀sì أصبعه وأن ذلك بعتاق لثويبة عندما بشرتني بولادة النبي صلى الله عليه وسلم وبإرضاعها له ó ní abúlábì wá ń dáhùn wípé wọ́n wà yọ̀ǹda fún bẹ́kì kíkà mi kan bọ́nu àti bẹ́ẹ̀ ń wà máa mu òróró kan ní tí ọmọ bóde sí lẹ́nu ń bẹ̀ ní míìkì wọ́n ní kílódé tó fi rí bẹ́ẹ̀ wọ́n nítorí wípé níjọ́ tí ànábì tí wọ́n bí ọwọ́ wípé sùwọ́n ìbàdàn sáré wá bá mi tí fún rọ̀dùn wípé aaa ìyàwó Abdullahi ma ti bímọ kọ́dọ̀ ọmọkùnrin ló bí torí pé àdìsàn bẹ́nu oyún ni bàbá rẹ̀ fi kú ìdílé nínú àbúlà bí fi wá dùn pé áà fún pé wọ́n ti ẹ̀ kọ́kọ́ wá bá mi tó o sì jẹ́rúbìnrin mi mo sì bọ́kùn lọ́rùn ẹ̀ lónìí wọ́n nítorí n tóun fi wá bọ́kùn lọ́rùn yìí ọlọ́run ní ọ̀dà náà á sì wà yọ̀ǹda fún ọ kí yàkàkọ́ má jẹ́ ọ ní gbogbo òru Monday nítorí pé Monday ni wọ́n bí àdébí sallallahu alaihi wasallam tá a bá kọ́kọ́ wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí padà ní ìpìlẹ̀ kan ní sọ́yọ́ máa Eh, eh, eh, ọ̀rọ̀ kan ti ń bẹ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú rìwáyà Ummu Habiba ìyàwó sàsálàm tó ń pa sàsálàm pé kọ́ wá fẹ́ kan nínú àwọn àbúrò òun àníbí sọ pé ìlè fẹ́ àbúrò rẹ o torí tá a bá ti lóbìn lé àgbọ̀rọ̀ fábúrò rẹ mọ́ lókùrùgbà tí àǹtí rẹ̀ ń bẹ lọ́dọ̀ wa bákan náà ọ̀ wá fẹ́ ọmọ Ummu Abi Salama ó ní òun ò lè fọmọ Abu Salama náà o nítorí wípé Abu Salama òun àti Thuwaiba ní ẹjẹ síkìnì o ní ẹjọ òun àti Abu Salama Thuwaiba jọ fún àwọn ní ọyàn papọ̀ wọn wá ní Urwa tọ́ Urwa wa padà ń sọ ní ìgbẹ̀yìn hadithi kí ni Urwa ń sọ nígbẹ̀yìn hadithi Urwa ní. wa kana Abu Lahabin a'taqaha fa ardati nabiyya sallallahu alayhi wa sallam falamma mata Abu Lahabin uriya ba'du ahli bisharri haybatin la madha laqit قال أبو لاب لم ألق بعدكم غير أني سقيت في هذه بعتاقة ثويبة Urwa wa ń dáhùn wípé abúlábí ń gbà tí wọ́n bó o lo ṣe náà ń gbà tọ́lọ́hún ọba tó gbẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ìwọ́n ni jẹun o iná lòun wà ní ojúmọ́ o torí kèfèrí lòun fi kú o ṣùgbọ́n ọ̀wọ́ pé wọ́n kà yọ̀ǹda fóun kóun ọ̀ máa mú níbi ìka àwọn yìí torí wípé òun bọ́kùn ẹrú lọ́rùn fùwáìbà torí ipò ńlọ kọ́kọ́ wá fóun ní ìró òdùnnú pé wọ́n bẹ̀rẹ̀ sàlásàlám tá a bá wo ọ̀rọ̀ yìí àkọ́kọ́ nínú sẹ́mọ̀ bùkọ́rí lọ́wà nítòótọ́ ṣùgbọ́n àdífi ti parí lókè níwájú lọ́hùn nígbà tí àdìsí wa parí wà kọ́ọ́là urwa tanijá urwa urwa ní ibnu zubair ibnu awam asmau bintu abibakiri onlobi urwa yìí irú eléyìí tí a máa ń pè ní ma àdífi ní ìrìsàlù urwa ń sọ̀rọ̀ ìjọ náà kò sọ pé nìkan sọ fóun báyìí nínú sọ̀hábà òun sì wà lẹ́yìn àwọn ó kéré lẹ́yìn sọ̀rọ̀ sálà kèé sẹ́ńtórí ànábì tó jẹ́ wípé ọgbọ́n gbàṣẹ́ sàn wọ́n láyé tábà pé sàbẹ̀ ni ọgbọ́dọ̀ dàrẹ́tì irú ọ̀rọ̀ yìí ọgbọ́dọ̀ sàfitì ẹ̀ sọ́dọ̀ ẹnìkan nínú àti hàn lọ ṣáájú rẹ̀ tí wọ́n jẹ́ sàbẹ̀ tí wọ́n jẹ́ àgbà fún kò sí irú gbólóyìn bẹ́ẹ̀ ó dé ní ẹlẹ́ẹ̀kejì ó lòun rí ẹnìkan torí àbúláàbì lójú oorun irú ẹlẹ́rú yà mọ̀nà ń fàlàhù jẹ́ta fìhì ala ojú oorun so ni ọ wà á di ẹ̀sìn fún wa bí lẹ́yìn ìgbà tó ni o tó ti papòdà lẹ́nìkan pò ńlá lójú oorun kan ẹni tó kó bá àwọn èèyàn kan lẹ́nìínú lórí àsàtú fàátì tẹ́nìkan pò ń pàdé ànàbí lójú oorun tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń darẹ̀ ẹ̀sìn lónìí lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí náà ara àkóbá kan ni bákan náà tá a bá tún ara sún sálẹ̀ gan padà gan sọ wípé torí ọ̀rọ̀ yìí ni àbúlà bíi ló fi bọ́kùn ẹ̀rú ọ̀rọ̀ yìí yùkọ́lífù mọ́ ìndà áàlì síyárì min anna ìtaakọ̀ àbílàbí ìyá kánà báàdà dhalika ìrọ̀dọ̀ bìdárin tọ̀wìn kódà gbogbo ti ń bẹ nú ọ̀rọ̀ ọ̀tàn tí wọ́n kọ́ lẹ̀ ní wípé àbúlàbí ọ̀bọ̀ kún ìjọ ẹrú kú ọ̀lọ́rùn Suwaiba kódà ó tún máa mà nígbà orí pò ń lọ ńgbà torí pé àṣàṣàràm láìkì ẹ̀ pọ́n bá tánà padà gbọ̀njú nítorí pé Suwaiba yìí ara àwọn tó tún padà fún lọ́yàn ó fún Hamza náà ó fún ọyàn Abu Salama ó fún ní ọyàn ṣùgbọ́n gbà tí ó fam sàsán lọ́yàn bí ìjọ mẹ́ta náà lè fún lọ́yàn kódà ń gbọ́ ọmọ kan lọ́ngbà náà wọ́n ń pọ̀ ọmọ yẹn ní màsíruuṣù lábànú màsíruuṣù yẹn ń lọ fi ẹ ẹ wàrà tí ń bẹ láyà rẹ̀ ńgbà náà fọmọ rẹ̀ màsíruuṣù ibẹ̀ ló ti fam sàsán ní kíni o lọ́yàn ṣùgbọ́n ní sàsán mọ́rán tí àwọn ìtẹ́ ń sọ fún ìtẹ́ ń sọ fún nígbà tó padà rí pé wọ́n rọ ìtàn fún pé ìyàtọ̀ òsì wúyọ̀ wà nù ẹni tó fún ọ lọ́yàn o àníbí wa nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ ànàbí ọmọ lọ gbé nǹkan lẹ́sẹ̀ sí i eléyìí gan wà nù tó jẹ́ pé ńgbà tánàbí wàá di ànàbí tán abúlábí wa máa ń wo dáadáa tánàbí máa ṣe fúwàá ibà yìí ìwà máa torí ẹ̀ tó máa fi yà pa fúwàá ibà lórí kódà kèjú ó nísìmí gbogbo gbà gbogbo bá nàbí ṣe wá gba islam gbogbo bí islam ṣe dọ́dọ̀ rẹ̀ tó yìí tẹ́ ẹ fi má kàálẹ̀ tánàbí fi gba Mádínà lọ abúlábí ọ̀bọ̀kún ìjẹ̀rúkú ọ̀lọ́run fúwàá ibà torí kọ́mọ̀bà àdí pé yóò lọ rè jọyìn ànábì kọ́mọ̀bà àdí wípé yóò mọ̀ wá pa ìyá òun láre lẹ́yìn tí ó tètè gbà sílámù kódé ilé ìgán wà nù tó kó báyà fìwáyé báyìí lọ́nà kàsí kejì torí pé kíni gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń kà nípa pé ǹjọ́ gbà sílámù gbà sílámù kò sẹ́nì kankan nù àwọn àfa tó fi ìgbà sílámù rẹ̀ tó fi rinlẹ̀ ju àfa wa ibùnú mẹ́ńdà lọ ọ̀rọ̀ yìí sì kọ́ láfa táwọn jàmá àsọ suwaiba alasilamiya yi ọwọ́ a baba madu ọlọ́mbani kẹ́ baba a wàláyà àfa baba madu wàláyà àfa baba madu àwa ètí ìmọ̀ kéwú tá a ti wà lọ́mọ kéwú wẹ́rẹ́ tí bàbá ti change oko ẹnìkan nínú ọmọ wọn sí Aisha Thuwaiba ní jẹ́tẹ́lẹ̀ kọ́lọ́jọ́ rẹ̀ kọ́ túnmí ṣe kó tún Thuwaiba yìí náà ṣe ọmọ yìí bàbá máa ma change oko rẹ̀ kúrò ní Thuwaiba sí Aisha nígbà táwọn wọn ń yọ àbálẹ́nu pé ah, ọmọ ilé ìtìlá àbúkẹ́ change oko rẹ̀ wọ́n ní ẹ eh, gbogbo ń tà tí ẹ kàkàkà náà gan Thuwaiba náà ọ̀rọ̀ rẹ̀ ò wa àmọ̀bọ́gbà sílámù wàláì ẹnìkan kò fi sílámù rẹ̀ rílẹ̀ nú àwọn àfa tí ń kọ̀ tẹ́lẹ̀ jùbùnù máa ń dà lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì kọ̀ láfa rẹ̀ lórí ọ̀rọ̀ ìdọ́rọ̀ sí padà wípé irọ́ pátápátá olélé yìí o irọ́ pátápátá kódà ìyá padà jẹ fìwẹ́bà tí èsì kéke ní ọwọ́ àbúlà bíi torí pé ó rí bọ́ọ̀nù bíi ṣe nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ kó máa jẹ́ wípé eléyìí ní tó ń bá tètè wà bọ́kùn ìjẹ́ ẹrúkú ọ̀lọ́run rẹ̀ eléyìí ní ọ̀wà amúfisọ̀dọ̀ ànàbí tí ó fi wá gbà sílámù kódà kéèta àyùn gan lọ́fà tó fi jẹ́ pé kọ̀ bọ́kùn ẹrúkú ọ̀lọ́run fòwáyébà tánàbí fi fi mọ́kàlẹ́ lọ sí Mádínà kódà níjọ́ tí wọ́n máa padà sọ fáwọn sàṣẹ́rà mi pé fìwọ́ ibà ìkú ànàbí ń bọ̀ láti kọ́ ibàrù ní keje tó ti dé kí ni o tó ti dé tó ti dé tó ti dé Mẹ́dínà ẹ wá dákun ìntẹ́yìn máa ń fi ń sẹ́rì tẹ́lẹ̀ fi ń ṣe mọ́lúdì ni wípé àbúlàbí wọ́n ń padà ń di ẹni tí ń mu ọyàn lọ́wọ́ ara rẹ̀ nínú iná torí pọ́bọ́kùn ìjẹ́rú kú ọ̀lọ́run sùwẹ́bà láàárọ̀ ọjọ́ tí wọ́n bí ànábì tó jẹ́ pé fún ẹ̀bẹ̀lẹ̀ aláàkọ́ ẹni tó kọ́kọ́ wá fún ròódùnú bóò ló ṣe wáá jọra wọn lẹ́yìn tí ń bẹ lábẹ́ ẹrú tí ń bẹ lóko ẹrú rẹ̀ tànàbì tún fi e dàgbàdàgbàdà tẹ́ e di ọmọ forty years tó e, fi di gbódò jìṣẹ́ tó tún lọ bí thirty years mẹ́kà kótó ni kókó mẹ́ ti ń lọ Mẹ̀dínà torí Ọlọ́run ẹ má dẹ̀sìrù máwọn èèyàn lọ́ọ́ mà eléyìí tún jẹ́ ojú kan ká tún lọ síbi ojú mi kí wọ́n ní anusara salam wọ́n bi léèrè nípa ààwẹ̀ ìjọ monday ànábì wa ni dáàkà yawmu wulitu fi ọjọ́ tí wọ́n bí mi nu wa yawma bu'ithtu ọjọ́ tí mo dòjì sẹ́nìyẹn àwọn unzila alẹ́ ìfìyà àbọ̀jọ́ tí wọ́n sọ kùránì kalẹ̀ fún bẹ̀nu wọ́n lélẹ́yìn náà tó tó lẹ́rìí kéèyàn ọmọ kéèyàn ọmọ gbé ọjọ́ tí ebi asasam lánkẹ̀ àà bóde ọ̀sẹ̀ ní gbé lánkẹ̀ ṣebí náírà mi tún padà ń sọ pé ọ̀rọ̀ àwẹ̀ gan àná tún sọ lórí rẹ̀ tá a bá wọlé yìí náà dáadáa ẹ̀rí nílé yín lórí kìí ṣe ẹ̀rí fún yín o nítorí pé ànábì sọ̀rọ̀ àṣálàm kò gba lámìyàsùn yọmọ wìlàdàtì ọjọ́ tí wọ́n bí ànábì gangan kò kúkú gba àwẹ̀ ẹjọ́ náà nítorí pé ọjọ́ al-yawmu thani ashar min Rabi'il awwal in torí pé ìtìláfù lọ́dọ̀ wọn àfa ń bẹ̀ wípé ọjọ́ kejìlá nínú oṣù rọ̀bí làwọn àdìmọ́ sàrà sálàm tó ń ti bẹ́ẹ̀ náà ìjẹ́jọ́ ìgangan náà sàrà ní o ní ń gbààwẹ̀ ànàbí ọ̀gbàwẹ̀ ẹjọ́ mọ́ndé torí pé ọjọ́ kò sọ́jọ́ mọ́ndé dọjọ́ bí rẹ̀ àwọ̀ àtàràtà lọ síbi nǹkan tí ó kéré lẹ́yìn ẹjẹ́ àpàṣọ bí ṣe máa gba monday náà nítorí máa ń gba o thursday wọn wá béèrè pé níjọ́ méjì méjì méjì tó ń gbà nù ọ̀sọ̀ọ̀sẹ̀ kí o tó fi máa ṣe bẹ́ẹ̀ àbí wà ní tumradul amal yamuli fúnni wal khamis gbogbo ọjọ́ monday monday àtijọ́ thursday thursday Ni a máa ká wọn ṣe lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fawuhibbu an yu'rada amali wa ana sa'imun sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí máa wù mí jù ní wípé bí wọ́n bá ti ń nasẹ́ mi sọ̀rọ̀ wọn tí bá ti á bí ọmọ nìkan pé pé ẹrú mi tẹ́ ń kóṣẹ́ rẹ̀ wáyé kí tún ní í ṣe rán lórílẹ̀ wọn máa pé kọ́dà orí ààwẹ̀ látúnṣe kí ni o látún fi sí ànábì má tún mú ìjọ tọ́sídẹ̀ mà fún díẹ̀ yìí tá a bá tún wá wọlé yìí náà gan ìjẹ́ tẹ́yìn bá tiẹ̀ fẹ́ sọ pé fẹ́ lé ìṣẹ́rì tẹ́ ẹ bá wá sọ pé mú ọjọ́ monday pé ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sàsàlám nù ẹ fẹ́ máa fi ṣe mọ́lúdì ìǹtẹ́ ẹ̀bà wa máa ṣe ni pé ẹ pẹ́ ń gbáwẹ̀ ǹjọ́ náà àṣìbá pẹ́ ń gbáwẹ̀ bẹ́ẹ̀ tún ń ṣe lẹ́yìn náà gan àdàdálẹ̀ náà lè náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ọ̀pọ̀ tí èyí ṣe kékeré ṣùgbọ́n ọ̀rọ̀ orí kílókọ̀ náà làwà ló jẹ́ ká kílẹ̀ lé ìdíẹ̀ á wà padà sí ọ̀rọ̀ tí atọ́kùn fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé àwọn bàbá wa tó ti wá ṣe kíní yìí ńkọ́ nǹkan ká kílẹ̀ àbẹ̀yẹ náà dáadáa àwọn bàbá tó ti lọ yìí tí wọ́n fi ẹ̀mí òdodo ṣẹ̀sìn àwo lẹ́ẹ̀kẹ́ èbú wọn lẹ́nu o àrùn àwọn bàbá wo àwọn bàbá tó yẹ pé ńgbà tí ń lọ Mẹ́kà wọ́n rìn lọ Mẹ́kà ni látàdúró bíi bógún èèyàn bá lọ ńgbà náà ó lè jẹ́ èèyàn méjì tàbí mẹ́ta ní ó padà bí wọ́n bá wá dé Mẹ́kà náà bí wọ́n bá tiẹ̀ wà rí tíà tí wọ́n sì lò lọ tí wọ́n fẹ́ fi rà orí wo wọn èrú wálé o bákan náà àwọn àbáyọ ó dìde ńlẹ̀ láti bíi wọ́n lọ rè kéwú lọ́dọ̀ tápà nígbà yẹn àbá rìn láti ilẹ̀ Yorùbá lọ́lẹ̀ tápà ìjọ bá pò ń kéwú náà tàbí bá ń bọ̀ nílé padà náà gan ọ̀wọ́ ọ̀rìn gan ìlàjì tó ti ké wọ́n fẹ́ lè gbẹ lórí rẹ̀ kò sì tí à ayé òlùjára wọn báyìí nígbà náà ọwọ́ wọn bá tán bàbá yìí rí tí ń ta sí ẹ létí ńgbà náà ó ní fi sẹ̀sìn yẹn tẹ̀mí òdodo tẹ̀mí òdodo kódà tá a bá sì wò bá wọn bá ń ṣe máa ṣe ńgbà náà gan wáàsí ni a máa fi jọ ń ṣe kèé ṣerú ẹ̀ ń tẹ́yìn sọ́dì lónìí tó ń ti bẹ́ẹ̀ ibi ó sì yé wọn mánu àwọn eléyìí ti lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ní tá àmọ́ bá wọn tọrọ ní kọ́ lọ́wọ́ bó forí jìn wọn eléyìí ti clear ṣùgbọ́n wọn bàbá tó kù láyé tó ń lọ tẹ́ńfílọ́pù fún bàbá olówó tó ń fi ń ṣèkà ṣébí náà lọ dọ́ọ̀rù dọ́ọ̀rù dọ́ọ̀rù tó fi jẹ́ pé ó ń kálukú yín ẹ̀ẹ́lẹ́jọ́ kan obìnrin kan bẹ ọlọ́run má jẹ́ kọ́ obìnrin náà dáhùn láíláí kèé ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó wá gba ìsìlámù ó wá ń sọ ń dọ̀kẹ́ ńgbà tá à ń kọ́ ń ké wípé àáfà nǹkan kan kí a ní ó ní láti ìgbà tó ń ti jẹ́ kristẹni ló ń ti máa ń rò wípé kí ni ò lè jára ẹ̀sìn àwọn eléyìí ó ní tẹ́ bá fẹ́ gbààwẹ̀ ẹ máa gbà papọ̀ hajj yín ẹ máa ṣe papọ̀ irun yín ẹ máa kí papọ̀ ṣùgbọ́n tẹ́ bá wà ń sọjọ́ bíi ànábì ẹ̀yìn ṣe é papọ̀ kó ń wá rò pé kí ni ò lè jára ẹ̀sìn wọn náà torí pọ́pinlẹ̀ tako làákàyè gan pé obìnrin sálòun náà sábìímọ anabi ní sẹ àwọn kan ó sì ti ń janari àwọn kan february àwọn march ṣé ẹnìkan bẹ̀rẹ̀ láyé tí wọ́n bi lẹ́ẹ̀mejì ni. káwa pé wá bíbí ẹgbẹ̀rún gbà torí ọlọ́run ọba ẹ̀yin tẹ́ ń fowó nu envelope náà owó rọ owó ọ̀rọ̀ ni ẹ lọ́ọ̀rẹ́ ìnáwó yín síbi tẹ́ ti jèrè níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́dà ìkànnbá ní sọ́lá ìpẹ́ yìí wípé màálù méjì méjì ló máa rà báyìí tí àfáàn bá ti fẹ́ ṣe mọ́lúdì ó ní ọlọ́gbẹ́ nìkan wá láti Senegal lọ́dún kan lẹ́lẹ́yìn òní ń wò pẹ̀wú pẹ̀wú ni ṣéwù àwọn sọ pé sórí ẹni tí ẹ gbé wáyìí gbogbo ẹ bá ń bẹ́ẹ̀ mi lónìí gbogbo mùrìdí kọ́ máa fẹnu ẹ̀ tọrọ ntọ́ bá wù òní ni wọ́n máa máàkì ẹ̀ fún ẹni wàláì fẹnu ẹ̀ sọ pé ń jọ́nà lọ́hùn tẹ̀mítẹ̀mí pé àà ojú ọ̀nà náà wáyìí nǹkan márùn báyìí ló ń sọ fọ́lọ́hùn tó ẹ di bóun ṣe ń bá ní sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́run ò sì kankan fóun nínú márààrún yìí pé lára àwọn ẹ̀rí tó ń rí tó ń bóun ṣe gbọ́rọ̀ yìí tán torí pọ̀lọpọ̀ ọ̀pẹ láti rí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ọ̀rọ̀ ẹ̀rí ló ní èdì kọ̀ wá bá tẹ̀ ń pé wà ẹ̀lérí nánkàlì lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ń lérí assassin lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ń lérí ìbànúkọjẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ tún wá ń sọ ọ́ fàwa wípé sáwọ̀ ọ̀mà páwọn ọpọlọ tẹ̀yìn ti dè mọ́lẹ̀ ìlà wà ń tú sósì da kẹ́ ẹ máa wẹ́lẹ̀ yìí ẹlẹ́yà tó dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ gan ẹ̀dọ́pọlọ ọ̀jọba ṣé ẹ lè sọ bá wájú ìjọba ọ̀hún torí ọlọ́run ẹlẹ́ẹ̀dọ́kọ̀lọ́ ọ̀jọba gan pàápàá gan mẹ́lẹ̀ ìtẹ̀fín gbọ́dọ̀ àwọn àṣẹṣẹlẹ̀ ń sìn nìyẹn àtàwọn ọ̀nà rẹ́bù àti nǹkan nǹkan kọ́ dá báyìí torí ọlọ́run ẹ jẹ́ àjọ túbà àsìkò iná ló sì pòǹkálukú ká padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀mí òdodo ká lè bá a tàn sórí ìyọ́nú rẹ̀ subhanahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ́ra ìkúnkẹ́ àti ìgẹ̀fà níbi wa sallallahu alaihi wasallam akẹ́ àwọn òtásù wa kọ́nàbàlẹ̀ kọ́lákọ́bá ní sanlẹ̀sán lóore ẹni tá a ti ń gbọ́ wọn látàárọ̀ àwọn náà ni ìmáàmù central mosque Imam wa suleiman muhammadu awal amubiyaya kọlọ̀bàdìkọlá kọba ní sanwó ní ẹ̀sán lóore àwọn èèyàn ń béèrè oríṣiríṣi béèrè pé gbogbo ń tẹ̀ ń sọ yìí àwọn ọ̀gbọ́ rí i àwọn kan fàníyàn dáadáa béèrè pé ẹ dákun ẹ fáwọn lẹ́rìí ẹ̀ káwọn ò tiẹ̀ mọ́nú tí àti àwọn náà ti lè lọ wò àwọn kan lérí nankali àwọn kan lérí pé ìjẹlẹfẹ́ gbà lẹ́nu àwọn yìí àsìkò owó ni àsìkò oúnjẹ ni kíní yìí táwọn èèyàn dá ẹnfílọ́pù gan ṣùgbọ́n a ti gbọ́ nísìsiyìí pé ẹ mẹ́jẹ̀ àdá ẹnfílọ́pù mọ́ tẹ́lá ti gbé mọ́lùdí wá síwájú wa bí léèrè pé sànàbí ṣe tọ́wọ́ ti lánàbí ò ṣe sọ fún wọn náwó mi bí sànàbí ò ṣe ìsọ́sù wa ẹ bá ní ka àwọn ẹ̀rí díẹ̀ torí pọ́pọ̀ sọgọ́nà balẹ̀kọ́lá kó tó jáárí àwọn tí àti ẹ bá tún dákọ̀ fún wa kó tó jáárí torí pọ́pọ̀lọpọ̀ apẹ oògùn ní fowó rà kọlọn kó ṣàánú wa. alihamdulilayi rabil alamin wasalaatu wasalaam ala rasulillah wa baad ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ní àwọn afa ni wọ́n ti kọ lórí àdàdá tá à ń pè ní ìmọ̀ sọjọ́ bíi àmì sàlámù yìí bọ̀tá ara ka díẹ̀ nínú àwọn tí a yẹn torí pé àwọn tí a yìí pọ̀ tí èyí ṣe kéke ara ẹni tí a kẹta ń pè ní akhbaru muluki bani ubaid wasiratuhum afa tá à ń pè ní abdullahi muhammad ibn ali olóse ìtẹ̀ádù alhanafa bíi akhbari imati alifatimiyin tí àfa ahmadu ibn ali náà tó ṣe bákan náà bákan náà tí àtà ń pè ní ìtìkọ̀dátù fírọ́kùlì mùsùlùmíìn wàlì mùṣìríkìn fáfá wà fakhruddin ar-razi bákan náà ara ẹni tí àtà ń pè ambau al-ghamri bí abunai al-amri libni hajar al-asqalani bákan náà tí a ta ń pè ní al-insafu fima qila fil mawlidi minal guluwi wal ijihafi fáfáwa abibakir al-jazairi bákan náà tí a ta ń pè ní al-idohu wa tabyini lima wa kọ́ àfihì lè aktharuna min mushaba'ati al-mushrikin fáfáwa mahmud ibn abdullahi atuwaijiri bákan náà àti tí a ta ń pè ní al-badru at-tali'u bí mahasini al-qarni sabi'i fáfáwa muhammad ibn ali ash-shawkani tí a ta ta ń pè ní bugiyatul multamisi fi tari rijali alil andalusi fún àfàwà ahmadu ibnu yahya tí a ta ń pè ní tari wuli tifali bil nabawi fún àfàwà alhassan asandubi bákan náà tí a ta ń pè ní tari dawlatil fatimiyya fún dr hasan ibrahim hasan bákan tí a tán pé ní tàríkù rusul wal muluk fún afa wa jafar ibn muhammad ibn jarir at-tabari bákan tí a pé ní tàríkù lamayla andalus fún afa wa walid ibn abdullahi ibn muhammad alifarudi àti tí a ta ń pè ní kẹ́dìbìlì muftari libna asakiri adamashki bákan náà tí a tán pè ní muslimin anil ibtidai walbidai fi dini afa wa amri bin hajar alubutomi alibana ali àti tí a ta ń pè ní arọ́dù alikowiyu alárọ́fì walimajiwuli wabni alawi wa bayani akhta'ihim. ó ti tó ustaz wa kọ́nà balẹ̀kọ́lá ọba ní sẹ́yìn olórí ah, fún torí àsìkò wa àti ẹ̀yin olùgbọ́ wa eléyìí ti tó lẹ́rìí fún yẹn ẹ̀jẹ̀ ajáwọ́ ń bira dáadáa àwa tí a bá ní ìbéèrè kàbí kejì tá a fẹ́ béèrè lórí ilé ẹ̀kọ́ wa àwọn ọmọ tá a wọ́n ń yìí fọ́ọ̀mù wọn ti wà níta fáwọn àtàbá fẹ́ gbà wọ́n ń kọ́ nípa ẹ̀kọ́ alukur'an wọ́n sì ń kọ́ ìwé náà níbẹ̀ orúkọ lé kéwú náà ni madu tafiz alukur'an bákan náà fáwọn obìnrin àgbàlagbà àwọn náà ha kur'an àtàwọn ọkùnrin àgbàlagbà náà táwọn náà sì ń gbé ní ìyànà bóríjà ní ọ̀dọ̀ wa bákan náà ilé kí ó ta ti ń kọ́ nípa èdè lárúbáwá àtẹ̀kọ́ ẹ̀sìn ní ọ̀nà tó yẹ kóró tá ní máa ṣe mólúdì káàkiri gbòòrò eléyìí náà bẹ tá a pè ní madu dari ladith à ń sọ gbogbo ẹ̀ ní madu madu náà tá a fi ń fihàn yìí pé madu náà làwa náà ti jáde kọ́nà kọ́lá kí o fi àlùbáríkà sí àwọn tá a bá fẹ́ béèrè béèrè ká mọ̀ pé àsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tá a jọ kọ́wọ́ rìn wá sí inú ilé agbára ní òwúrọ̀ tòní àwọn náà ní àfọwà Ismail ẹ̀rọ àlà sheu arówó losúnà wọn bẹ pẹ̀lú wa àṣẹ wa dìkúláì abúnabílà àwọn náà bẹ pẹ̀lú wa láàárọ̀ ẹ̀ àfọwọ́ abdulwahab alogbo àwọn náà bẹ pẹ̀lú wa ní àárọ̀ ẹ̀ bákan náà tí ń jẹ́ ká gbóhùn wa òun náà ni àfọwọ́ ibrahim dahud ẹni tí ó gbẹ̀yìn mọ̀ sí ib jacks bákan náà ẹni tí ó darí ètò àwọn náà ni àfọwọ́ sulaiman ibrahim ẹ̀sàókè n tí a sọ lánàá fún wa kì í ṣe ti àìrówó san ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí a ní ọ̀fẹ́ jásí ṣùgbọ́n kọ̀lọ̀pọ̀ náà tó ti ń béèrè yìí pé ṣé káwọn lọ gbowó kalẹ̀ ní àdúgbò inshallah kìí ta ìrówó san ṣùgbọ́n gbogbo àwa tá à ń pè inshallah lẹ́yìn Ramadan a tún máa tẹ̀síwájú náà ní orí àwọn ètò tí a sì fún wa ní ọjọ́ tí a tún máa gbóhùn àwọn ṣéwù wa ìkúnlọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa náà ní anídìí kọ́nàbàlíkọ́lá kọ́sànù wa subhanakala hamdik asharala ilaha illa ant astaghfiruka atubule.